أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الصلاة حي على الفلاح الله أكبر الله أكبر لا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 الحمد لله خالق العباد القائل في محكم تنزيله هل أتى على الإنسان شيء من الدهر لم يكن شيئا مذكورا عباد الله الحمد لله الذي خلق الحياة وأوجد العباد من العدم ثم نفخ فيهم الروح بمحض مشيئته ثم أنزل الكتاب فهدى ثم كذلك سيميتكم ويحييكم تارة أخرى بمحض مشيئته ثم تكون الحياة الأخروية كما أعد لها أحدكم <clears throat> فالحياة رأس مال المرء فلينظر أحدكم فيما يحدثه والعبد مخير كيف تكون آخرته باختياراته في هذه الحياة فإياكم أن تقابلوا نعمة الحياة بكفرانها فالله فرض عليكم حفظ الحياة ومن أعظم مظاهر الكفران لإرهاق الدماء وأخذ حياة الغير بغير حق وإن الاعتداء عليها إنما هو الاعتداء على خالقها قال رب العزة ما أشهدتهم خلق السماوات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذا المجرمين عبدا اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أدوكم ولون وبا ọba tó ṣáájú kókó dáńtà ìgbà kan ti wà ní tí ò ṣe tó ń jọmọ ànábì adam ọlọ́run ọba a máa tì wá lọ síbi ìpìlẹ̀ wa láti rán wa létí bá a ṣe yẹpẹrẹ tó kó òun tó dá wa a máa rán ẹrú létí ìpìlẹ̀ bọ́lá bá fẹ́ tí òjò wọn fi bóun ṣe jẹ́rú rí kọ́lá yìí tó dé. Gbogbo ń tún gun ọmọ àlẹ́lẹ̀ Adam. Fáṣẹ ọlọ́run ṣe ń ṣòro fún mi láti tẹ̀lé. Ọlọ́run máa tì wá lọ síbi ìpìlẹ̀ pé ìdígbà kan tó ń jẹ rí. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيء مذكورا؟ إذا كان ذلك tí ò tẹ̀ ní ọmọ ànábì Adam nínú táwọn ọlọ́run ọba ti dá a ń kà ní lẹ́yìn méjì. Àti rárá àti fáńṣẹ̀ ní àti fáńṣẹ̀ Inú ẹ̀ náà bá ti wá ní ọlọ́gun Ádámà kalẹ̀ bí ojú olùbẹ̀ ń lọ́jọ́ náà lọ́rùn kò sí rí hàn imú wà kò sí dún ọlọ́run ọba mọ etí kò ọlọ́run wá kẹ́ wa ó fẹ́ sí baba ńlá wa ádámù lára ní ó sí ó wá dúpẹ́ pé alhamdulilah ọlọ́run ti ó sì dán wò nínú àkọọ́lẹ̀ ádámà ṣi èyí tó ṣì nínú ìdánwò tọ́lọ́wọ́ bá ti ní kó máa bọ̀ lórí ilẹ̀ ayé ibi tó jẹ́ pé tó tó dáadáa náà ibi tó gbà lérò pé à ń bọ̀ náà nìkan kan náà lè dé sábà díẹ̀. kò wá sí wá sílẹ̀ ká má mọ̀ bí ká ti wá ká má mọ̀ bí lọ. ó ń rán àwọn oníṣẹ́ sí wa kí wọ́n sọ fún wa pé ibì lẹ ti dé bí o ìgbà kan lẹ máa bẹ rárá ọlọ́run kẹrin ní sẹ máa bẹ bó bá wọlá ọlọ́run lọ́jọ́ náà pé ẹ máa bẹ pẹ̀lú sẹ́mi lára yín àìmọye nǹkan ní bẹ sí òun ẹ̀mí bẹ́ẹ̀ ni bọ́lọ̀ ń bá ní bó bá lẹ́ni tí wọ́n ń jókòó ní láàjẹ́ á máa bẹ tèmi tẹ̀lé lára wa náà ó wá pọ́n wa lé ó ní káwa ó lẹ́mìí kódà ìṣẹ̀lẹ̀ kí wa ó tún lóun ní tuntun máa ṣàkóso lórí gbogbo nǹkan ní ìtòríṣẹ̀ lórí ìdarí ó fi pọ́n wa lé ẹrú ọlọ́run ó wá tì í lọ pé ẹran fún ìpìlẹ̀ ẹ padà sọ́dọ̀ òun ọlọ́run ọba bó tilẹ̀ ní fẹ́ pẹ́lú ìlà yín tó. ẹni bá ń fi ibi tó ń tún bọ̀ yìí tó mọ̀ pé ipá òun ò ka níjọ́ náà ọlọ́run fẹ́ dá òun pé kóun sọ kóun ò gbá dídá. ìjọ tọ́lọ́run fẹ́ fi òun rọ ọmọ ànábì ádámù tó fá òun ò ka tó ní nǹkan míì lòún fẹ́ yà. bẹ́ẹ̀ náà nípa ẹnìkan nínú wa ò ka pé kọ́lọ́wọ́ má gba ẹ̀mí tó yá wa lò sásìkò tó fẹ́ ìjàmbá tó. ṣùgbọ́n nǹkan kan lọ́lọ́wọ́ bá fún wa ní ọ̀dà ó nípa àwa ká òun sì sì lé wa lọ́wọ́. ó ní ká bá sọ̀rọ̀ ní títán ibi tá ń lọ lọ́hùn ipa yín ò kápẹ́ má lọ́dọ̀. ẹsẹ̀ ẹ̀kọ́ ẹ̀ńlẹ́kùn méjì fún ẹ̀kú. ṣùgbọ́n pa yín ká pé báwo ni ẹ ti fẹ́ ṣẹ̀lú lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ilé yìí ṣé ìṣẹ̀lẹ̀ ìdẹ́ra lẹ fẹ́ yàn fúnra yín ni àbí inú náà inú ìyá ọlọ́run ọba lẹ fẹ́ wà nípa yíká òun ti fi síra ránṣẹ́ sí yín òun fẹ́ kẹ́ ṣẹ̀lẹ̀ lórí ilé ayé kó wá jẹ́ pé iṣẹ́ òun ti ránṣẹ́ yìí òun náà lẹ́ẹ̀ máa wò bẹ́ẹ̀ ṣe máa wo instruction book tẹ ẹ bá ra nǹkan tó jọ yín lójú tẹ ẹ̀fẹ́ kó bàjẹ́ ẹ máa sọ̀rọ̀ pé má ìsíbọn náà wọ jẹ́ka wo kí ni wọ́n sọ síbẹ̀ ibo ni wọ́n ní ká ronú sí ibo làáyé mú èwo ni ká tẹ̀ èwo ni ká fà gbogbo ẹ̀dá tí ò bá ronú kan eléyìí nígbà tó ń ṣẹ̀yìn àmọ́ nǹkan tó fi àtọ̀ sí dábàá mùsùlùmí lọ́lọ́run wá tẹ́ tó ní kí ìgbésí ayé ìwà ń bá yìí gbogbo ìta léde pátá láti ṣiríṣẹ́ ní ayé ṣe tọ́ta ọlọ́run ní rọ́wá sẹ́yìn táàkì wá rí ìṣẹ̀lẹ̀ dáadáa yìí fúnra wa ní àlùkòyàmà ọlọ́run ọba ṣàlàyé ẹ̀ka wa pé òun ò fojú fò kankan nínú síra tó ń sọ̀kalẹ̀. nínú tí ọlọ́run ọba <clears throat> tí máa ṣe lóòrò fún ẹrú kó jẹ́ pé yálà kó jẹ́ àìgbọ́lọ́wọ́ ọba gbọ́ àbí àìmọ̀ kọ́lọ́wọ́ ọba ṣe lè ìrọ̀lẹ́ tán ló lè mú ní ṣàyà gbàǹgbà máa palu nǹkan ọ̀hún òun náà ni ẹ̀mí gbígbà. a ṣe mọ̀ bẹ́ẹ̀ nìkan tó gba láìláà ìlàlá àbọ̀ tó gbà pé ẹ̀mí tó wà lára òun gan fẹ́ ọlọ́run ní máa àṣìṣọ́tò wọn alfa and tupihi nígbà tó ń fẹ́ bẹ́ẹ̀ yín fúnra yín fẹ́ òun ò bèrè àrànṣe yín ká má tiẹ̀ sọ pé òun fẹ́ bẹ́ẹ̀ lòun. وما كنت متخذا المجرمين عبدا àwọn aṣọ lọ́nà èmi ọlọ́run ọba ò ní ọlọ́run ló wáyé pé ẹ̀mí pé àwọn máa ti wá kan fẹ́ òun ò tọrọ àrùn ṣe wá ìpínlẹ̀ wọn nígbà tí ìlú fẹ́ dà ká má tiẹ̀ wá tẹ̀lé tó wà lára ẹ̀ yìí ó wá ṣe léèwọ̀ wípé kí mùsùlùmí ó gba ẹ̀mí kan tó bá jẹ́ni tí wọ́n ti pé nǹkan lòun dára òun kọ́ lòun jẹ́ni tó ń fẹ́ gbẹ̀mí ẹ̀ ó ṣe léèwọ̀ pé kí mùsùlùmí ó gbẹ̀mí ẹlẹ́yìí ẹ̀ lábẹ̀ kàkà àti tó jẹ́ pé lórí ẹ̀tọ́ ni kámátẹ̀ sì sọ ẹ̀mí ọmọ ànábì Adam ẹ̀mí dábà bàbá gbà á ó ní ká ń fi orúkọ ọba tó dáa àwa kọ́lá dáwọn dábà yìí ọlọ́run lọ́wọ́ fún wa la fi ń rí wọn pàjẹ́ ẹran fún ìsìlẹ̀ yìí ẹ orúkọ ìlú ọlọ́run kẹ́tọ́ ọ̀rọ̀ ìdá nípa ẹ tó gbẹ̀yìn ṣùgbọ́n ọma àbẹ́bí adam ó jẹ́ o àbójẹ́ tó ọlọ́run ṣe lé lọ kàgbà àti lórí ẹ̀tọ́ kí lẹ̀tọ́ tá lè fi gbẹ̀mí a máa rí àlàyé ẹ̀ àwọn kan tá à ń bẹ ọlọ́run ọba pé dákun tó ní ìpínlẹ̀ Kwara àwọn ará òkè ọdẹ Kwara South ní gúúsù ilẹ̀ Kwara a rí kánú ìwé pé àwọn abúlé kan wọ́n ti tún bẹ̀ látàrí àwọn adigungbéni àwọn kidnappers tí wọ́n ń yọ wọn lẹ́nu wọ́n ní láàárín January tó ní sáà ń yìí ohun tí òde ní ọgọ́rùn-ún méjì àwọn ọlọ́lá àwọn èèyàn jàǹkàjàǹkà kí wọ́n rò pé wọ́n lè rí ránṣọ́ọ̀mù kan ni wọ́n ti gbé nínú ìwé òkè ẹ̀rọ àmọ́ ní pé wọ́n ń gbé wọ́n ń gbó lọ́wọ́ wọn ní nǹkan bíi twenty eight of September a gbọ́ pé ẹni mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n pa nínú ìwé yẹn gbogbo aráàlú ló sá àwọn tv two wọ́n débẹ̀ mo wo fídíò pé. ilé gbogbo ló wà ìfẹ́ yẹn lè yàn Òkè ọdẹ àtàwọn ìlú kéréje kéréje tó wà lágbègbè ẹ̀. Ìpínlẹ̀ Kwara òun náà ní gómìnà ilẹ̀ Yorùbá. Ohun tó bá rí ìjókòó ìpínlẹ̀ Kwara tó ti kanlẹ̀ fún ilẹ̀ Yorùbá yòókù. À ń bẹ ọlọ́run ọba dákun kó bá wa dẹ́kun yìí. Àwọn tí wọ́n ń rí mú nínú àwọn àgàgà àwọn tó ń ṣẹ̀bọ̀ láti òkè ọya bẹ́ẹ̀ bá gbọ́ bello bẹ́ẹ̀ bá abdullahi ẹ máa gbọ́ sálíù orúkọ mùsùlùmí náà ẹ máa wá sọmọ wípé sáwọn eléyìí náà mọ ní kùránì sọ nípa gbígbẹ̀mí ẹlẹ́nu kódà nítorí tí wọ́n ṣe nílé ìmọ̀tì báyìí lọ ní pé tí wọ́n gbọ́ pé ilé ìlú wọn wọ́n fi há kùránì ṣùgbọ́n kò mọ̀ sí wọn kan tó há bí ìgbà téèyàn di ẹrù síra òun kẹ́tẹ́kẹ́tẹ́ ni. mo wá ń fi eléyìí jẹ ọlọ́run ọba fúnra mi àtẹ̀yìn pé ọlọ́run má jẹ́ mi sọ́wọ́ yín bẹ́ẹ̀ má jẹ́ sọ́wọ́ èmi náà fọ́. ibi tọ́lọ́run ọba kórìíra fẹ́ẹ̀lì sọ́wọ́ ẹrú sí òun gbọ́dọ̀ kì í ṣe mùsùlùmí nìkan ni òfẹ́ kápá kò fẹ́ kápá kìkìrí kan àfẹ̀yí tó bá wá jà wá lóko. kódà ó lo ìmọ̀ràn tẹ́lẹ̀ tó bá pa kèké rí tí kì í ṣe kèké rí ajagun ìtọ̀ràn tí ó kàn lórí pé ó gbẹ̀lé káfíẹ̀ ó wà lápọ̀ọ́lẹ̀ ní sírọ́ọ̀tì nìta. ọlọ́run ní wọ́n máa kánà lè mọ́kùnrin ayé yẹ́kùtùlà mọ́kùnrin ìlà pátákọ̀. ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله ó ní kò ṣẹ̀tọ́ ká gbọ́ pé mùsùlùmí kan ó pa mùsùlùmí bíi tiẹ̀ àfi tó jẹ́ pé àìmọ̀ọ́mọ̀ ṣe ni ó ṣe ètò ó wá lọ sísàlẹ̀ ó ní wà ń kánà ní kọ́ ní bainakum وبينهم bainahum فدية مسلمة إلى أهل آية aya yẹn bìyẹ. ó lẹ́ni ká wá pa kèfèrí tí kì í ṣe àwọn kèfèrí tó ń jà wá lógun àwọn tá a ní peaceful coexistence pẹ̀lú wọn tí ò mọ̀ọ́mọ̀ pa tòun ti pé kò mọ̀ọ́mọ̀ pa ah Allahu òjíṣẹ́ lásán lọ́la àlùfẹ́lẹ̀ ó ti fi fọwọ́ tẹ́lẹ̀ rí pé láwọn ààyè mẹ́ta kan gbogbo ẹ̀ṣẹ̀ tí mùsùlùmí bá dá ọlọ́run ní kọ́lẹ̀ fún ó ní kínní ẹ̀ṣẹ̀ tá a bá dá ká tó bàlágà àbí kọ́mọ obìnrin tó bẹ̀rẹ̀ sí í ṣe nǹkan oṣù ọlọ́run ò kọ ẹ̀ṣẹ̀ ẹlẹ̀ fún wọn. ìkejì ẹ̀ṣẹ̀ tó bá jẹ́ pé wọ́n jẹ wá ń pa láti dá ni kì í ṣe pé a ti mú wa yàn án wọ́n ní wọ́n pa wá tá báyìí àwa ṣe bẹ́ẹ̀ òjíṣẹ́ ńlá ní ọlọ́run bá ṣàbójútó rẹ̀ fún wa mo ò ní kọ́lẹ̀. ìkẹta ó ní àlùfáàtọ̀ ò ẹ̀ṣẹ̀ tá a bá dá nípa pé àmọ́mọ̀ dá ṣùgbọ́n láti jẹ́ kẹ́ ẹ mọ bí ṣe pàtàkì tó tẹ́ ẹ ṣe láti ṣọ́ra pé kẹ́mi ó má sanwó ọyún bọ́ àti tẹ́ ẹ mọ̀ọ́mọ̀ ní o àti pé ṣé èsì ní o ó ní bẹ́ẹ̀ ní bá bọ́ lọ́wọ́ orí pẹ̀lú fẹ́ẹ̀ mọ́mọ́ náà pé báyìí pé ẹ tún san ìtanràn nígbà tí ò sí àkọọ́lẹ̀ pa dẹ́sẹ̀ tó bá jẹ́ mistake kí wá nìtumọ̀ ìtanràn fáǹkan yẹn àwọn àfáà ní ẹni bá mọ ìtanràn tó wà níbi pé kẹ́mi ń sọwọ́ òun bọ́ báyìí mistake á kóra wọn àwọn tí máa wa mọ́tò bí ìgbà tá a bá ní àwọn nìkan ni wọ́n dá ọ̀nà fún ṣe àmọ̀ pé tí mọ́tò bá kọlu yàn òyìnbó kì í pè é ní mọ́dà máa ń sọ tàbí wọ́n máa ń pè é yẹn pé ẹ̀ṣẹ̀ téèyàn ò mọ́ mọ̀ dá bóyá bírèkì ló téèyàn ní o àbí nǹkan. ọkùnrin wọn balẹ̀ pé gbogbo ohun tí ò bá jẹ ipá àwọn kà ẹni àwọn bá kán lẹ́sẹ̀ àwọn ò fi ìdí ẹ̀ ẹni tó bá kú àwọn ìwádìí mílíọ̀nù mélòó kan fáwọn èèyàn ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá mọ sísẹ̀rí àṣọ nípa ntàǹpẹ̀ ní máa ń fi ọ̀tà kéèyàn ó fi ṣéèkì gbẹ̀lú èèyàn ẹ̀ máa gbọ́ ọlọ́run tó bá jẹ́ onígbàgbọ́ òdodo ẹ̀dá tuntun ẹ̀ bá délé sùrọ́tù nìfà chapter four verse ninety two to ninety three ẹ lọ tún àyà yìí kà ó ní tó bá jẹ́ onígbàgbọ́ òdodo lẹ̀mí ẹ̀ ṣe èsì bọ́ lọ́wọ́ èèyàn ó ti ní onígbàgbọ́ òdodo ò ní mọ̀ọ́mọ̀ pa onígbàgbọ́ òdodo tó bá wá ṣẹlẹ̀ láì mọ̀ọ́mọ̀ sí náà ó ní kí n pátákàrí rọ́kọ̀bẹ́tì mọ́tìmínà wàdíyẹ̀tún mùsàlámẹ́tún ìlà ahìlìhì ìlà ayẹ̀sọ̀dọ̀kọ̀. Títà mi ò mọ̀ọ́mọ̀ bírèkì bẹ́ẹ̀ nínú ìtò ti bẹ́ẹ̀. Ó ní kọ́kọ́ tú ẹrú kan sílẹ̀ yóò ẹrú di ọmọlúwàbí. Ìyẹn ìtàn yóò kó wá san tá à ń pè ní díà owó ẹ̀jẹ̀ fáwọn ará ilé ẹni tó ti mistake pààyàn àánú gbẹ̀mí ẹ̀ torí pé mistake ni ẹ jẹ́ ń wá sọ ikú díà jẹ́ fún yín lóde èyí. tẹ bá lọ sí sáìtì sultan ọ́fíìsì sultan tí wọ́n ń ṣe àmójútó ọ̀rọ̀ Islam lẹ̀ Nàìjíríà àwọn ní máa sọ kí ni ìṣọ́ọ̀bù zakat àwọn ní máa sọ kí ni díà jẹ́ ní gbogbo ìgbà tí èèyàn bá lọ wò ó wọ́n ní díà jẹ́ eight hundred and fourteen point nine million ẹni tó mọ̀ ọmọ yọ̀kàyàn kálá ń sọ yìí o ẹni tó ṣe ní séèkì pààyàn tó múra nǹkan tó tó one billion tí a fi tọrọ àforíjì ọlọ́run kọ́lọ́run tó forí jù àìmọ́mọ̀ pààyàn yìí kí ló wá túmọ̀ sí gbogbo nọ́ọ̀sì tí wọ́n ní pé mójútó aláìsàn ìgbà báyìí ni kó gbé lábẹ́rẹ́ tó wá jókòó síbi kan tí wọ́n ń tojọ́rọ́ nígbà tí ó ti wá dé bẹ́ẹ̀ ó ti bọ́ sáré kìámà yóò lè rò mọ́nà pa ó ṣe ní séèpì pani àbí yóò sàn rúùtàn rà gbogbo ọjọ́ ń ṣiṣẹ́ bíńdà ni mí mo ní pé bá ń mú nǹkan lẹ̀ ó wá jù nǹkan ìwọ́n bà mí lórí ni wọ́n gbàdà gbọ́ sí àkìámà mistake ni àbí yóò kàwé nǹkan rà òbí. láṣọ ní ẹni tí ò bá mọ sẹ̀ríà ọlọ́run ọ̀láhì díẹ̀ ló ti yàtọ̀ sí wèrè tí ò bá jókòó táwọn àfa. torí yóò máa bèrè pé ọ̀nà wo làwọn dá ọ̀nà tẹ́ ẹ dápọ̀ ẹ ẹ̀ mọ́ ni. ẹni tó ṣe mistake là ń sọ yìí pé mistake ló fi pààyàn kódà tó bá jẹ́ kéèké yìí á sanwó ẹ̀jẹ̀. ó wá ní ẹ̀rẹ́ tó bá wá mọ̀ ọmọ pa onígbàgbọ́ òdodo ó ní wọ́n mọ̀ ìyá pẹ̀lú mọ́kùnrin mọ́ta àmìlẹ́n tó jẹ́ zá òhó jahannamu khalidan fiha ìyẹn kọjá ká ní tó bá ti tọ́nà kan ayẹ̀ lórí ẹ̀ àfi kí wọ́n so kí wọ́n náà rọ́pò ni ṣùgbọ́n táwọn tó ní ẹ̀mí yẹn tó palẹ̀ èèyàn láwọn forí yìí àwọn gbowó ẹ̀jẹ̀ no problem ṣùgbọ́n kò sí problem yẹn ọkàn ò balẹ̀ wípé tó bá pàdé ọlọ́run ó mórí bọ́tán àti kó tó kó fún ìbẹ̀lọ́run káàkiri ẹ̀ má wàá sọ ẹni tó jẹ́ pé òun ò tiẹ̀ bìkítà nípa pé òun ò wá yọnú àwọn òun ò wá yọnú àwọn tí wọ́n lẹ̀ nígbà òun pa àwọn kan tó fi ń yan bọ̀ nù wọ́n ní kàá ní ẹ́ àápa ẹ́ tó tó kọjá tẹ̀lé ẹ̀ yọ. ẹ lè fẹ́tọ̀ ọlọ́pàá o àwọn màláìkò ṣe fẹ́tọ̀. àwọn tí máa fi kákà wípé àwọn ẹ̀ẹ̀mọ bí káwọn ṣe jẹ́ àfẹni táwọn ìbá fẹ́ gbé pa ọjọ́ tẹ́lẹ̀ ó jáde lára wọn là ń lò yìí. wọ́n gba àlejò àwọn màláìkà wọ́n kábàámọ̀ pé wọ́n bí àwọn sí láyé. ẹni bá jẹ́ mùsùlùmí tíṣẹ́ tó ń ṣe tó bá jẹ mọ́ àwọn nǹkan tá à ń sọ yìí pé iṣẹ́ agbénipa ni mùsùlùmí pẹ̀lú àwọn tó ń ṣe bẹ́ẹ̀ ni tí wọ́n fi ń yangàn. ẹni sixty ọ̀gá wa jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n kíṣẹ́ tó ń ṣe tó lè la ẹ̀mí lọ abẹ̀yìn torí iṣẹ́ lọ́run medical doctor nọ́ọ̀sì àti irú iṣẹ́ tó lè wù káwa náà máa ṣe ẹ jẹ́ ká ṣọ́ra pé ohun tó yẹ ká mójútó ká mójútó fínífíní kẹ́mi má ṣe òsì bọ́ lọ́wọ́ wa o bó ni mo ti fẹ́ rí one billion tán torí náà Islam ó ṣe ètò nípa dídáàbòbò ẹ̀mí káàrí àkọọ́lẹ̀ òfin kan lórí ilẹ̀ ayé wọ̀lọ́ ìpele Islam bá ṣùgbọ́n ògbége pé Islam ní tí wọ́n bá jẹ́ ìsìn ọlọ́run ọba lógun ẹ̀yin náà ẹ̀jà wọn lógun wọ́n ní ah, ẹ̀sìn ẹ̀sìn ká máa ní ó ẹ̀lẹ́yìn òjọ́ mùsùlùmí lógún ẹ lọ ka Quran kẹ wá sí òfin kan tó tó tó dáa bí eléyìí lórí ìlàrí tẹ̀sí hàn wá. Ebi l'Amẹ́ríkà, ebi wọ́n ní kò sí capital punishment lọ́pọ̀lọpọ̀ àwọn stéètì wọn. Wọ́n ní pé ènìyàn bá pààyàn àwọn òní pàǹtà wọn. Àwọn máa fi owó òwú bọ̀ ni láti mọ́lé títí òkú tó á tún máa jẹ inú oúnjẹ. Ní Nàìjíríà, wọ́n ní capital punishment wà. Ṣùgbọ́n ẹ̀ẹ́dọ̀ kí wọ́n dájọ́ ni ẹ̀ẹ́ ní gbọ́ wọ́n ní kàkà ní state governor tó máa ń sáìn yẹn ẹ̀ẹ́kàn gbọ́ pé wọ́n dájọ́ ọkú fún mi wọn yìí sábà sáìn yẹn tó bá jẹ́ pé mùsùlùmí ni wọ́n tí wọ́n mọ nǹkan lọ́wọ́ bá sọ kí là ń bẹ̀rẹ̀ nínú pé èèyàn pààyàn ikú sọ́kùn náà tí wọ́n bá ń lo òfin yìí ni àwọn tó ń pààyàn kiri yẹn wọ́n á ti dẹ́kun rẹ̀ la ṣe ń sọ wípé ìṣẹ̀lú yín iyì yín wà nínú kátẹ̀lé ṣẹ̀ríà ṣùgbọ́n mùsùlùmí gan lọ kan ṣẹ̀rí àyè wọ́n ní òfin jẹ́wọ́jẹ́wọ́ bí wọ́n bá ń jẹ́wọ́ ní gbogbo tó ń ṣẹlẹ̀ àdúgbò yìí máa ṣẹlẹ̀ ibi la wà ń jẹ́ kan láago mẹ́sàn-án alẹ́ wọ́n ní wọ́n rédi síìtì kan lẹ́nu bẹ́ẹ̀ ni tó ìyà tó ń jẹ wá ìyà pé akọ̀tọ̀ lọ́wọ́ ọba sílẹ̀ ni mo bẹ̀ ní àti ara mi wípé ọba tó ní ká mú nǹkan wá yìí bá a bá ṣahun sí ó tún ó gbà láláì sọ̀rọ̀ pé ká wá iṣẹ́ tó wọ ife ẹlẹ́rìí jẹ́ tó bá fẹ́ kíláàsì wọ̀lá ẹ̀ẹ́jẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀ fẹ́ẹ̀sì bẹ̀rẹ̀ pé èrò ló tún ṣẹ́kù mò ń ṣàpèjúwe fún àwọn sísà kan lórí ọ̀rọ̀ sìgáàb mo rí arábìnrin kan ládùúgbò kan tí mo gbé rí ìgbàkígbà tí ẹ bá pàdé ẹ bó ṣe lè yìí fún owó máa mú tó wọ̀lá ìgbógbó ara ẹ ló máa ń bò ojú nìkan ló máa ẹnu tọ́lọ̀ ń dẹ́sí kí ní ọ̀gbọ́n tó ti lára dùgbọ́n dùgbọ́n báyìí gbogbo ààrẹ wọ́n ti ṣe láti sáwọn sísà mo ní ìwọ̀n tí wọ́n ní lórí gbọ́dọ̀ tó ní àwọn fẹ́ pààrọ̀ wọ́n fẹ́ pààrọ̀ ọ̀mẹ́ lára ní sùúrù gbọ́dọ̀ yìí bá fẹ́ láti ẹ ṣe wọ̀nyí láàyè owó gbòdì tọ́lọ̀ bá ní òdò mo bí ọlọ́run fún èmi àtẹ̀yìn ọlọ́run bá pè má mú wa ní túláàsì ká tó jẹ́ tiẹ̀ o èyí tá à ń gbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run bá kùnú ẹ̀mí wa láti máa lò ó àṣetánì kì í máa jókòó sórí ẹ̀mí ẹ̀dá kì í máa fi lọ́kàn balẹ̀ pé kí làwa tún ìdánú ẹ̀sẹ̀ ọlọ́run bá kùnú má jòrò ráyè ń dàrẹ́ àti wa o. sábàǹtì The Quran says life is sacred and must be preserved. Whether it is the life of a Muslim or that of a non-Muslim, except when they wage war against Muslims. Otherwise, there is even a prescribed penalty to be paid when unintentional killing happens in the hands of a Muslim. By, by unintentional killing, what do we mean? We mean such things as referred to in common law as manslaughter when a person kills another individual without actually intending to kill, such as when a person drives recklessly. He has no intent to kill, but his reckless driving has led to someone losing his or her life. Such as we have in carelessness in workplaces, such as we have in carelessness in hospitals, when those who are in charge of our health uh, practice their folly with carelessness and lives are lost in their hands. The Quran describes a punishment even for such unintentional killing to highlight how abominable it is in the eyes of Allah that a life be lost in the hands of a Muslim. So even when the killing is unintentional, the Muslim guilty of that unintentional killing must pay blood money, which is of 815 million equivalent today. This figure can be confirmed from the Sultan's site on the internet. As for intentionally killing a Muslim, Allah says, whoever does that, his reward is that he inhales fire forever. Not only that, Allah's anger shall descend on him, and he is accursed. Yóò máa gbé ní ọmọ gbére, ìbínú Ọlọ́run àti ibi dandan Ọlọ́run máa wá bá a tó bá mọ̀ ọ́n mọ̀ bẹ́ẹ̀ ni mùsùlùmí àsìkò náà fẹ́ tó wọ́n á bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìbò òṣèlú ẹ máa rí kí mùsùlùmí ó máa ṣèṣe kìtè ní lórúkọ pé a fẹ́ dépò náà ni ẹ̀mí ò ní nítumọ̀ kankan sí wọn mọ́ ó máa ń jẹ́ ká ṣe mọ̀ pé ṣé mùsùlùmí làwọn eléyìí ṣùgbọ́n wọ́n ń bá wa kírun nígbà kan tí ń bá wa kírun ẹnu wa ò gbà ká ni wọn kì í ṣe wọn kì í ṣe mùsùlùmí ohun tó súnmọ́ jù ni pé bóyá wọn ò rẹ́ni dá wọn lẹ́kọ̀ọ́ àwọn ohun tá à ń sọ yìí la ṣe ń sọ fún wa pé à ń kírun wákàtí márùn-ún lójúmọ́ à ń wọ mọ́ṣáláṣí à ń jáde iṣẹ́ ò parí síbẹ̀ o àwọn tó yẹ ká mọ̀ pọ̀ àwọn àfáàfẹ́ yẹ kó kọ́ wa jálà bí wọ́n fi wá ṣe wọláì abáláwo la tẹnu bọ̀ káàrí àìmọ̀kan tó ti lójú tá a bá ń sọ̀rọ̀ márùn-ún ní mọ́ṣáláṣí wa yìí a rí pé ibi tó pọ̀ mọ́ àwọn nǹkan kéékèèké tó yẹ pé èèyàn máa mọ̀ ẹlòmíì ti di gbogbo ọmọ ọmọ ẹ̀sán kò mọ́ ó sì ń ká wa lára pé ọmọ wa ṣe fẹ́ dìgbì kò lọ ṣe masters ó ṣe masters abẹ́ tó lọ ṣe phd ọmọ tí wọ́n náà lọ ṣe phd yìí tẹ́ ẹ bá dá ọ̀rọ̀ ọ̀run sílẹ̀ kò mọ̀ dájọ́ ẹ̀ ẹrú sí ọlọ́run àwa ní àtúnjẹ mùsùlùmí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó sọ sí wa àti kọ́lọ́ọ̀jọ tó ṣíjú àánú wò wá

أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم بسم الله الله أكبر الله أكبر أشهد أن لا إله فلأنه يصلي الله حين على السلام حين على السلام قد قامت الصلاة قد قامت السلام الله أكبر الله أكبر